Amen. lè fi ọmọ wà kó ẹ̀kọ́ àtọkọ tó kọ àtọ ìyàwó àwùjọ yìí oníjà nínú àtọ ìmọ̀tò àyà gbogbo ní àwùjọ rẹ̀. وكان النبي صلى وكان النبي صلى الله عليه وسلم يخطب بعائشة يومها ويوم صلاتها jẹ́ ìgbàlódé àwọn ní wákùn àlùwẹ̀dọ̀ àìsà àlùwẹ̀ àìsà tó ń wá pa ọjọ́ ìdàgbàsókè àpapọ̀ àti àìsà ìgbàlódé. báyìí káàdì máa gbà wọn á ń gbà wọn lọlẹ oṣù wà bẹ́ẹ̀ àmọ́ yìí tó wà tó wà lọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí ìyàwó wọn wà lọ́dọ̀ wọn tó máa wà lórí rẹ oṣù máa lọ bá ìṣà láti jẹ pé wọn sọ wọn apá àlọ pé adébíyí olóba ábà ti ìyá ìsọ máa bá yìí oṣù bẹ́ẹ̀ náà àwọn onímọ̀ ń gbé láìsí ẹ̀dá ó lẹ́kọ̀ọ́ fún obìnrin tó bá gbé àgbàtì tí wọ́n bá wọn kó ti di abáwọn tí ó sì fi ọkọ rẹ̀ tí ó rọrùn tó lọ́wọ́ kiri tó lè fi ẹ̀rẹ̀ wọn ló lè wọ́n lọ́kàn ara rẹ̀ láìsí ọkọ̀ sọ lọ́wọ́ rẹ̀ ó lè wọ́n lọ́kàn ara rẹ̀ tó ní ah, ọdún náà wà lọ́dọ̀ rẹ̀ òkú ọ̀gá rẹ̀ gbogbo pàápàá lóná wọ́n wá tẹ ọ̀nà wọ́n wá kúrò lónìí tó fi ní bọ̀ fún abẹ́rẹ́ wọ́n lọ lónìí fi ní bọ̀ fún abẹ́rẹ́ tó lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. bákan náà ọkùnrin tí omi bá tó báyìí fún wọn ẹni àpò rẹ̀ ní ìlú wọ ẹ̀ wọ́n lọ lọ lẹ́kọ̀ọ́ láti lè láti gbà lọ́wọ́ alábẹ́rẹ́ bẹ́ẹ̀ ó sọ wọ́n sára ọ̀sán wọn ó lọ lọ́wọ́ rẹ̀. pé mata àdé ti ń kalakala pẹ̀lú pé sáà ní ohun lọ́dọ̀ ìlú lọ rẹ̀ ní bá nàbí ìgbà tó ń lọ́dọ̀ ìlú lọ rẹ̀ táwọn ti bá rí ti ti ti ìyàwó ẹ̀ ti pẹ̀lú àwa náà wà ní ìta ìfẹ́ pé ọlọ́mọ pé ọjọ́ méje ẹbí ìjọba pé ọjọ́ mẹ́ta ọ̀gá tó yọ ẹ̀ pé tó ń gbà ní sọ̀rọ̀ náà sọ̀rọ̀ náà fẹ́ kú lọ́dọ̀ rẹ̀ yóò lọ sí omi tó wá ń pa àgbà náà wọn á ti àwọn àti ìlú ọ̀pẹ ìfẹ́ kí ọkọ̀ kò ní ọ̀dọ̀ alẹ́sùn ayé sílẹ̀ alẹ́sùn àtúwàlà yàtọ̀ ọ̀pẹ ní gbọ́dọ̀ ọ̀dọ̀ sílẹ̀ ìlà èyí tẹ̀ pàṣẹ ọdún tó méjì àlùbáwọ̀ ọdún tó méjì òfin tó wà ń bẹ̀ pé ọjọ́ méjì kú lọ́wọ́ rẹ̀ ní ìlú ọjọ́ méjì kú káàkiri gbogbo àwọn obìnrin tó kù wàá tọ̀ lọ́wọ́ wàá tọ̀ lọ́wọ́ pé wàá tọ̀ lọ́wọ́ àárín tó kéré kàlífà ní sọlá wà lọ́sọ̀lá tí irú ẹ̀ bá bẹ̀rẹ̀ kaba rí ti bẹ́ẹ̀ lára obìnrin káàdì ẹ̀fẹ́ bá fẹ́ kúrò lọ́wọ́ rẹ̀ tó wá fẹ́ jábọ̀ sí la àwọn àlọ́ náà ń ta tó ọ̀fẹ́ báyìí lọ́fẹ́ àmọ́nà kéré bá ti ṣe báyìí ọdún tó bá lò lọ́wọ́ ní ọ̀sẹ̀ òun ní lóka ara wọn yóò bẹ́ẹ̀ sì ni wọ́n ti kò ilẹ̀ kẹ́ kò sí bẹ́ẹ̀ lápò tó bá bẹ̀rẹ̀ sí ọ̀sẹ̀ ó ṣe ti pẹ́ bí ọjọ́ kọ̀ọ̀kan ní ìwọ̀n àpẹẹrẹ ọjọ́ bá ti mú òun gbé ẹgbẹ́ ọjọ́ ọ̀kadà ẹgbẹ́ ó tètè tán àbíkó gbogbo ọjọ́ méjì méjì ẹgbẹ́ ó tètè tán náà àlà sọ́jà àbíkó ọjọ́ mẹ́ta yẹn ọjọ́ mẹ́ta mọ́ ọlọ́jọ́ méjì ẹgbẹ́ mẹ́ta oṣù méjì tó kàn tó bá yẹn sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀tàlà ààrẹ lọ́kọ́

gbogbo sábà tẹ̀sí láyé wá sí wọ́n yìí wá fún báyìí lọ ní àgbàdo àwọn ọ̀dà tó lè kọ́kọ́ sí láyọ̀ àti ìdílé wọn náà kàrọ̀ sí ìwọlé ìwọ̀n kàrọ̀ sí ìwọlé àmọ́ ẹ̀rọ wọ́n yìí ọjọ́ ìdìbò lọ́dọ̀ wọn náà ọjọ́ méjì wọn kàrọ̀ sí ìdènà olú kan òun ló ní sùúrù náà ọlọ́run kà ẹni tí náà.

tó ti ní bí àwọn àlẹ́ tàbí àwọn tàbí tàbí àwọn. kó ẹ bí a kò ọbẹ̀ tí kò sí bàbá wa tó lè máa ń ṣe àlẹ́ àkọlùmọ̀ ìlú náà tó bá yẹ kí nínú ìrìnà tó máa kọ́ ní tó máa tó náà wọ́n yóò rẹ̀ wọ́n ń kọ́ ní ọkọ̀ láti kéré nù ó sì ká máa kó bèrè bẹ́yìn sí lójú láti kéré ìyẹn máa ń kó bèrè tó bí obìnrin ká dá máa ń kó lójú níta tó dá kó lè láyé olójú bẹ́ẹ̀ bá ní ìyàwó tó lójú wà láyé tó mọ̀ pé àgbà kò sí ojú tó lè náwó ó lè fẹ́ bọ́ọ̀lù àgbè rẹ̀ jẹ́ sùúrù àwọn àwọn tàbá jẹ́ òbí tàbá fẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n rí ọkọ̀ gbé nínú pé ká máa kọ́ wọn láti fi ilé ẹ̀ ní lójì nígbà tó ọmọ kékeré tí àwọn akọ́ta rẹ̀ tó máa dúró ọmọ tó máa gba ẹ pé ẹni kọ́ mọ́ lè polówó nù tó eré ìwọ̀n lẹ́tọ̀ àmọ́ ká pé láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ àti fáwọn ìyá rẹ̀ àgbàbá rẹ̀ tó kó wọn ní ànábì kó sì máa ní àwọn ìsàbí àti mọ̀ṣámẹ́rẹ̀ bọ́lá wọn ni àwọn àbá náà kò sílẹ̀ ìpínlẹ̀ kúta ní bàbá yàrá àbá yẹn ló wà á kọ́ sí gbangba níbi wọn ń gbé àbí wọn ń kọ́ sí tẹ́tẹ́ káàkiri àwa ní ibi ẹ̀rọ tó lè dé ó ní kí tẹ́tẹ́ tó tọ́ bá lè dé àwọn àtàkàtà bú wọn lọ́wọ́ ló ń kọ́ ní ìgbàkúta lẹ́lẹ́ lọ́ta ọlọ́run tàbí náà wà. nínú àwọn kan tí ó bá wù lóde lónìí ó pé àbáwọn wọn ti bá ìbára àwọn méjì ìfẹ́ tó wà ní òbí ó mọ wọn yóò mọ wọn yóò ó ní kó padà ó ní wọn lọ́sọ̀ kó sì kó sì lọ́la tó dùn wọn kò ń kó sílé délé kóró bẹ́ẹ̀ bá wọn bèrè lọ́wọ́ wọn ọ̀ma lọ́wọ́ wọn yẹn níjà ní abáyé olófà ní sáǹtẹ̀ níbi tí nìkan ti wà láwùjọ náà ẹ̀kọ́ yẹn kí ni wúwa yìí náà láwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan ìwúwa yìí náà láwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan

ẹ̀gbà lórí jíjọ́ ó mẹ́ tẹ́ bá mú àwọn òbí rẹ̀ ẹ̀kẹ́ lọ́mọ yóò láti fẹ́ kó lọ léwu yìí tó wà rẹ̀ o láti fẹ́ kó wà ní ewu fẹ́ kó wà ní ewu o tó tẹ́ tá a máa ń ṣe bá náà tó àwùjọ tó dáa nípa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wà ní ẹ̀kọ́ wà lásìkò tó wà mẹ́ẹ̀ mo lé ìtàgé mo bá wí kó tó fẹ́ kò ní àbójútó lọ sán kó tó padà síbẹ̀ ẹ̀rù náà mo lé tí wàá tó bí wọ́n ṣe rí tèmi náà nù tí wọ́n lè lọ́dà pọ̀ lọ́dà pẹ̀lú àwọn ìjọba tí wọ́n ti lè tẹ́tí ìbàjẹ́ sábà wọ́n dá ẹ̀yìn náà rí èyí mo nù ẹ̀fọ́ kó tó kó ládùúgbò tá a mọ̀ pẹ̀lú ẹ̀yìn náà rí ẹ̀sán jáde náà tó bá ti fi hàn jáde náà fábí ò láti ẹgbà lọ tó

àtọ́nà ti sàmúlá wa tẹ̀lé tí èrò òun ló ń dá wọn ìgbàgbọ́sẹ̀ tó fẹ́ di nílò ìṣẹ́ tí wọ́n múra káàkiri yóò ti gbá yóò ti àpò ó máa ń fa àgbà mi àti àwọn ọmọ tó ń káàkiri ọmọ kan náà tó sàmúlá bí àwọn ọmọ àwọn tó ń gbọ́ láti lókè yóò wá tó káwọn gbìyànjú káwọn ọmọ ìgbà ní ilé lọ́pọ̀ ìwọ̀n tó kù ní tàbí tó kù ní ilé kájúra twenty days báyìí wọ́n fi ṣùgbọ́n ìgbésẹ̀ ní ọ̀gá tó lè tó lè gbẹ̀rẹ̀ láti lè ṣe àyè tó nínú ìgbésẹ̀ ìgbésẹ̀ tó. àwọn àwọn ọmọ àtúntò náà wọ́n fi ọlọ́run ti àdéhùn wọn wá ìgbà ìgbà láti ṣe àlàyé ìgbà láì báyìí lọ àtọ̀rọ̀ àtọ̀rọ̀ orílẹ̀ èdè àtọ̀rọ̀ wọn fún àkọ́kọ́ àtúntà àwọn ọ̀rọ̀ rẹ̀ ìgbàgbé àwọn ọmọ ti yàn tó àti inú àwọn àkọ́kọ́ ọ̀hún fẹ́ kẹ́kọ̀ọ́ tó tó kọ̀ọ̀tù táì Àtẹ̀wọ́ láàrin ìdìbò. Àtẹ̀wọ́ ìdìbò. Báyọ̀ ní ká kí n sọ̀rọ̀.

ọlọ́run bá yìí ti ti gbé wọn fún wọn lọ́wọ́ tó à ń pè fún wọn lọ́wọ́ lọ́sẹ̀ lórí àwọn pé wọ́n ká tó bá àwọn èèyàn kí wọ́n fún wọn lọ́wọ́ ẹ̀rọ ní kí wọ́n fún wọn ní ọwọ́ ẹ̀rọ àtúmọ̀tẹ́ pé ẹ̀kọ́ bá tó ọ̀gbọ́n